لهم في طاعة الله فإنه مغبوط هذا الذي كان من حرص رسول الله صلى الله عليه وسلم وأصحابه والتابعين لهم بإحسان إلى يومنا هذا كيف كان للوقت عند هؤلاء قيمة عظيمة جعلوها جعلوه سعادة حياتهم باستعماله في طاعة الله وكانوا يحرصون على ما سيبقى لهم في الدنيا والآخرة من الخيرات لأنهم قد علموا أن الإنسان كلما تنفس تنقص وكل إنسان كل يوم يقترب من قبره ولهذا قال الحسن البصري رحمه الله رحمة واسعة الإنسان مثل الأيام متى ذهب يوم ذهب بعده ọ̀pọ̀ni fọ́lọ̀mọ̀ bá tó sọ wá ní musulmi a tọrọ àlékún ìkọ́lá àti ẹn tọrọ bá láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa Allah bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sàhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọba alikiyama ẹ̀yọ́ mọ̀ àánú ẹ̀sìn mo ń fi àsìkò yìí náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń ràn yín létí ìbẹ̀rù òun náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala sọ fún àtọ́lọ ṣáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ tí sọ fún àwa náà wípé anittaqullah ẹ̀kọ́nú ọlọ́run ọba ẹ gbìyànjú kọ́mọ̀jẹ̀ pé ní tá sọ yóò sí ní tá ṣe tàbí ìdàkejì bẹ́ẹ̀ ní tá ṣe yàtọ̀ sí sọ tàbí àájò olùpayọ̀ gbangba a sì lọ́ọ́ ma yọ́lẹ́dà ní kọ̀rọ̀ à ń bẹ Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kọjọ́ àtẹ̀mí àtẹ̀yìn wa min níbi ìpayà jẹ́ ìpayà ti ọ̀gbẹ̀yẹ ní ìjẹ́ àǹbá ààwẹ̀ tá a rí wípé ó ní ìdí kásàlàyé rẹ̀ ká lè mẹ ìta àgbà mú bẹ́ẹ̀ a mú ogun àwọn ọjọ́ èwo ni ẹ̀rí wá lórí ààwẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àṣàlàyé ẹ̀ bákan náà in tó kù tá a fẹ́ máa ṣàlàyé ó ní àwọn ààwẹ̀ tó bá jẹ́ wípé ẹ̀sìn ọlọ́wọ́n bá fi yọ̀ǹda fún wa ń ká máa gba ààwẹ̀ ṣùgbọ́n oṣù ni a fi tì sí tiẹ̀ lẹ́yìn tóṣù la fẹ́ mú ọdún ṣùgbọ́n ní ìjẹjọ́ a ṣàlàyé wípé a nídìí káyè taratara ṣàlàyé nkankan òun náà ni kayfa kanat khutabu rasulillahi sallallahu alayhi wa sallam báwo ni khutuba nàbì ṣe máa ń rí ǹjẹ́ khutuba nàbì ǹjẹ́ máa ń gùn ni ǹjẹ́ ọ̀rọ̀ rẹ̀ máa ń kúrú ǹjẹ́ ọ̀rọ̀ nàbì máa ń gùn ni ǹjẹ́ khutuba rẹ̀ máa ń kúrú hadithu ammar ibn yasir tó sọ pé àwọn sọ wípé ìnà túlà ìnà túlà sọláàtì rọjúlì wà kí khutubatihi ma ìnà tún min fiqihi فأطيلوا الصلاة ووقصروا الخطبة ṣé àlàmọ́rì méjèèjì kí ni tó gbé méjèèjì dúró halil kisoru wàtúlù nisibiyani wàlẹ́yìísá makusudẹ́yìn bìdàtìhìmà asàlàyé ọ̀rọ̀ àwọn afa lórí rẹ̀ kútùbà lè gùn jọ́mi tí irun ó kúrú irú lè kúrú jọ́mi tí túbọ̀ ó sèkìnnì ò tí ó gùn akó ẹ̀rí wá àwọn tọ́jọ́ wípé odidi sọ́ọ̀tù kọ́f ẹnu ànábì ni wọ́n ti ha tán pátápátá ṣé sẹ́yìn sí ànábì nìkan inú lè ṣe bẹ́ẹ̀ àbí kò sínú ọ̀sọ́ ìṣù rẹ̀ akó ọ̀rọ̀ àwọn àfáwà lórí rẹ̀ téèyàn bá fẹ́ tọ̀ bákọ̀ àdífì tó fi wá di wípé àti útúbà àti irun kò ju ṣẹ́jú mẹ́wàá lọ àwọn àfáà ní min ajihali nasi ohun tó nírú ọ̀tíìbù náà bẹ́ẹ̀ ló sì kíni òun lọ́wà bákan náà hájà wa sí afẹ́ tó útúbà hájà wa sí afẹ́ ṣe ìsọ́ọ̀lù bàyánì sí àwọn èèyàn láti jẹ́ kí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọ̀báyé sọ náà fi kún túbà àbí òfi kún túbà a ṣàlàyé ẹ̀ bí máa fi ìbúníyà walillahi alhamd pẹ̀lú pé a a sì tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lẹ́nu wa táà ń fi ìbéèrè kẹ́sìkejì táà ń sókè. níta wá fẹ́ sọ lónìí ó ní ọ̀dẹ́ àǹkímẹ́tì wọ́pítì ìndà sálàf nípa pàtàkì àsìkò lọ́dún ọ̀tí ẹ ti lọ ṣáájú wa a sì gba èrò láti ṣe kútúbà yìí lórí mòdú yìí nítorí àwa tí a ti jẹ́ bima bima afọ́kọ̀sì wa ní forty percent àmọ́ wa tá a ti bí kalẹ̀ afọ́kọ̀sì wọn ní kí ni o sixty percent ní wọ́n ẹsẹ̀ gbọ́lídé ni ọ̀lídé tí ń bẹ́ẹ̀ nù nǹkan tó tó kó wa sínú tó kó wa sínú mòdù kútúbà yìí ẹ ẹ ẹ ẹ tọ́píìkì tí a mú yìí àkọ́kọ́ jẹ́mọ́ ẹ̀ jẹ́ ká lọ́mú lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fúnra rẹ̀ àwọn àdẹ́ra tó ṣe fún wa méjì ni wọ́n pín sí. Si a ní àwọn àdákẹ́tẹ́ pé ùsùlù ni wọ́n àwọn àpìlẹ̀ ni kò sí irú dára míì tí ó wà tí èèyàn bá ti ní wọn èèyàn ò rí dẹ̀ra nítorí pé tíyàn bá ní wọn nìdẹ̀ra ní òtò ṣẹ̀ṣẹ̀ sí kíni o ní òtò jókòó ní ẹ lórí ùsùlù ni'am tí kẹ́kọ̀ọ́ ṣáájú rẹ̀ nínú àwọn ùsùlù ni'am nínú àwọn àpìlẹ̀ ìdẹ̀ra tó gánú dẹ̀rọ ọba al-imanu billah ala fahmi rasul kéèyàn ọmọ ọlọ́run subhanahu wa ta'ala sí ẹ̀mọ̀ pé kìí ṣe kọ́kànlá sáwájú ọlọ́run wípé tá a bá fẹ́ dáyé jẹ́ ajẹ́ mùsùlùmí o jẹ́ ajẹ́ nítorí yóò sírẹ́tì o jẹ́ ajẹ́ tí ọmọ sìn ọ́ o jẹ́ ajẹ́ nítorí pé ọ̀nà ibi tó wù ọ́ ò láyà sí kò sí ṣùgbọ́n nínú àánú rẹ̀ ó fi wá ṣe kò ní ìmọ̀tọ́ gani lẹ́yìn rẹ̀ àṣìhàtù wàlàáfíà kéèyàn ní àlàáfíà Abubakar sọ wípé òun ò tí ì rí ìdẹ̀ra kan tó lọ ń ṣe fẹ́ dà lẹ́yìn tó bá ṣe mùsùlùmí tán tó tún kókó lálàáfíà ó mì pé àlàáfíà béèyàn bá ní tí ó sì gbàgbọ́ pẹ̀lú rẹ̀ kò lè ṣe láǹfààní torí pé ìpìlẹ̀ kan ó ti wó nínú àwọn ìpìlẹ̀ tó kó wà lára rẹ̀ ìdán àwọn ìpìlẹ̀ tí ń pè ní ìdẹ̀rọ̀ ọlọ́run ọba àwọn fùrú rẹ̀

tó tóbi tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ṣáájú ká tó dáyé òun ló ti fún wa ní ní'mà náà òun náà ni azaman àsìkò àsìkò yìí ó jẹ́ nǹkan kankan tí Allah subhanahu gangan fúnra rẹ̀ gan tó ń gan náà bàbàrà rẹ̀ nínú alukur'an ọba mọ̀ra rẹ̀ fún apápá látòrí ahán nabi sallallahu alayhi wa sallam kayfa Allah subhanahu wa ta'ala sọ fún un suratu lọ́wọ́ àwáṣẹ́lì suratul mu'minun ó ní afa hasibtum annama khalaqnakum abatha ẹ̀dúróná ṣé ẹ rò pé adáyín kẹ́ wá sí i láyé ni. Naam lọ́sẹ̀ yìí yóò lọ wo ìjà àwọn àgbò ní Italy ọ̀sẹ̀ tí ń bọ̀ yóò lọ wò jẹ́ díẹ̀. ni Canada ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ní France yóò lọ wo bọ́ọ̀lù tíkẹ́ẹ̀tì tó jẹ́ first class five hundred thousand naira economy second class nkankan wọ́n tà bí two fifty three hundred ọwọ́ agbé five million kalẹ̀ ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì mẹ́wàá ti first class ó nìkan sí ni ọwọ́ ajókòó lórí agẹ́yọ kan ó gbé lórí mẹ́sàn-án yòókù ìsìn travel. ó fi sọ wípé ah, bẹ́ẹ̀ bá tó fẹ́ sáyé náà ayé là ń ti ń Allah sọ wípé hafa hasibtum annama khalaqnakum abatha sẹ́ẹ̀rù pé adáyínkẹ́ wá sí láyé la torí òun náà ni kẹ́ ẹ mọ ìbáàdà kẹ́ ẹ mẹ̀mí ọlọ́run kẹ́ ẹ wá mọ bó lo owó mo fún yín kí náà lówó òun náà ni ọjọ́ orí tó ń kálukú ó lò níbo ni ó ti náà òun náà ni ayé yìí fa inna dunya mazra'atul akhirah wa inna ribuha fiha la yadhharu illa fil akhirah ayé òun lóko ìlọjà tá a fẹ́ náà owó tí a sọ̀tọ́ làwọn fún kálukú tó jẹ́ kápítà rẹ̀ òun náà ni àsìkò tí ó lò ń bẹ eré wọn wá bá sálíkì àmà yọ lọ kúrin bẹ́ẹ̀ gbogbo ń tarí á níbí ibi ìkọni àdéhùn wọ́n kàn fún wa lẹ́yìn nínú àánú láti fi ṣe ìsìtìhánà ìfiwá ìrànlọ́wọ́ láti ọ̀nà ọ̀sùn àti ìfífi nǹkan tí a rán ni láti fi ni ní ọkàn balẹ̀ àti láti kún ni lọ lórí kó ṣeé ṣe. àwọn tí wọ́n ti wá lọ ṣáájú wa ṣáájú kó tó dórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tá a sọ ń pa wọn. anabi sallallahu alaihi wasallam hadith bin abbas رضي الله تعالى عنهما وارضاهما والحديث مخرج في الصحيح عند امام مسلم وفي السنن عند ابن ماجه وفي السنن ابن النسائي رحم الله الجميع النبي صلى الله عليه وسلم pé نعمتان ìdẹ̀ra méjì kan مغبون فيهما كثير من الناس ọ̀pọ̀lọpọ̀ èèyàn إني سوتي في fi جنبا méjèèjì ń gbá ìgbà tó bá bọ́ tán lójú wọn tó máa ń là 90% ọmọ ìyá adama wọn ò rí sinti ní tí wọ́n pa wọ́n lẹ́rìn wọn sọ̀hábà tẹ́tílẹ̀ ìdára méjì ànábì si fi ìdára igba taala a fi gbá wọn ṣèyítọ́n ti fi gba wọn ọgbà bí ìfẹ́nu wọlé sẹ́lẹ̀ pẹ̀lú mi ọgbà bí ọ̀rẹ́kọ́rẹ́ máa kọ́rẹ́kọ́rẹ́ ọgbà bí mi mo mọ̀ sọ̀rọ̀ mi ò mi ò lè fasokòtò òkè láìláì because láyé àná nìyẹn àwọn gò sí táìsì kò sí yẹn gan àwọn ràkúnmọ́ tẹ́ wọ́n kàn máa yàgbé káàkiri báyìí tí sọ̀kòtò bá pinlẹ̀ ti balẹ̀ ju bó ṣe lọ́ngbà yẹn á pinlẹ̀ kó gbẹ ràkúnmí sáwá lè fi wáyé táìsì máa kó nulẹ̀ táìsì máa bọ́ sínú ọkọ̀ rọ́ọ̀kì máa bọ́ sí ọ́fíìsì táìsì sọ́ọ̀kì rè bàtàrí bàtà mi gan ó ṣe pánlá so máa yẹn kàn ó kàn wá kankan ṣàjọ fáwọn èèyàn tó rò pé ó lè jẹ wọn lásìkò tiẹ̀ sọ́dọ̀ tí tí nǹkan ti wá fẹjú lọ́dọ̀ gọ́ọ̀mù bá mi sọ wípé ẹjọ́ ẹjọ́ àwọn náà lọ́pọ̀lọ́ ẹjọ́ ẹjẹ́ ẹyọ̀rẹ́ o ó fi yàn bá wọn kan gúgúrú lèdè lárúbáwá o náà ni ṣìrọ́ùn àsíláàtì bí àbẹ̀ àáfì sámánì wọ́n ń ta nǹkan ní wọ́n ń ta fóònù ní ten thousand naira kéèyàn máa wá jóbọ̀ nílé pé ah, ọlọ́run ọlọ́run ah <laughs> wàláì mo rí rọ́ mẹ̀kẹ́ kí ló yẹ náà olóṣèlú ra fóònù kan ní ìlú ara náà òde wà náà ní hundred thousand bó sì wà ó kó mú jáde lọ́wọ́ mú jáde náà ah fóònù ten thousand naira ah oníbàyà China rẹ̀ nà China nkíni ní balùbà mútì wá ńgbà tí wọ́n torí ohun tó wá jẹ́ tó tó ju èyí tó tó rà lọ màgòbó nùnú tó bá jẹ́ ìmọ̀ràn lèèyàn lọ rè é tí wọ́n fún yàn mọ́ràn rọ lẹ́mìí pé yàn nífẹ̀ẹ́ ń tàn òun wọn máa jẹ́ gúbúnù bí dómìlbà ṣùgbọ́n ká pé bí káràkátà ni bí skánìlbà gúbínù oní wọn máa jẹ́ ẹni wọn fà tiẹ̀ ní e, gúbínù ní ti ìlú ọgbà mọ́ràn gúbúnù ní ti ọjà alákùnlé hàl tí wọ́n á pè ní màbúbùn ẹ̀ǹtí ẹ̀ gbá ó sọ ọlọ́run wa ní ìdá méjì kan bẹ ẹ̀ǹtí sùn fi gbá nínú ọmọ nàbí àdámà kí a ní dẹ̀rọ̀ ọ̀hún ó ń sọ̀rọ̀ nípa ní asíhàtù wàlífàrọ̀ asíhà àlàáfíà tó yẹ kéèyàn ó fi kó iṣẹ́ àlìjànnà kó fi rí kó ní àyíṣe kékeré wàlọ́ọ̀yì ọ̀pọ̀lọpọ̀ a wàlífàrọ̀ àti kéèyàn ọmọ sí mélòó mélòó ẹni tí ọlálàáfíà ṣùgbọ́n lóòrùn fífa rọ́gùn sọ̀rọ̀ rẹ̀ àlàáfíà ń bẹ pin ṣùgbọ́n tí bá ṣe sọ̀rọ̀ lọ́yìn wọ́n ń wa góòfó lóúnjẹ ni ẹlòmíràn wà èyí tẹ́ ń pè bẹ́ẹ̀ lẹ́lẹ́wọ̀n ah èyí àbẹ́ ìwà lílágbájá ni omi ni ẹ̀fà wọ̀ tàbáyì ìní kódà ìní fi ń ẹ wá wo bí àwọn eléyìí gbé ibi tẹ́ ń tọ̀ sí náà náà ti ní ń sùn ibi tí wọ́n ń sègbèsè sí náà ní ń sùn nísìnyí ẹ̀ tẹ́sítì ẹ̀ lótó lálàáfíà pin èèyàn lè lálàáfíà ń gbà mí tí ò ní tí ò ní ráyè èèyàn á sì máa ráyè ń gbà mí tí ò ní sálàáfíà ọ̀pọ̀pọ̀ yẹn ń bẹ ní usage tó jẹ́ pé tó bá jẹ́ pòun gangan fẹ́ lọ mọ́kà tí ó tún mú ogún èèyàn lọ tẹ́nì kẹ́kọ̀ọ́ ní gbọ́pọ́ náwó ọkọ̀ sí tu kọ̀sálàáfíà òun ló sì ní ayé rẹ̀ méjèèjì Ànábì sọ̀rọ̀ sọ́lá ní ní ìmọ̀tọ́ ga ni àwọn kẹ́tí wá rí lò wọ́n gbọ́ Ànábì sọ̀rọ̀ sọ́lá wọn gbọ́yé èyí tó sì dì wọ́n gbọ́yé òun náà ni hadithu àbí Barzata al-Aslami radiyallahu ta'ala anhu arda Abu Barza mọ́mù مسلم gbari wáyà ìwá mọ́mù ahmadu náà gbà wá oúnjẹ لا تزول la tazulu يوم القيامة حتى يسأل عن عمره فيما an umrihi fima afna ọmọ nìyàn kọ̀ọ̀kan tó gbà kìámà ẹsẹ̀ rẹ̀ ò ní kú ò lórí ìdúró pé wàá gbàdàjọ tí wọ́n máa bí léèrè nípa ọjọ́ orí rẹ̀ bóò ló ṣe lò ó bóòlù ṣe lù wọ́n bí wa wà ní ilmi ìmọ̀tẹ́mi ọlọ́run jí ọmọ láyé mada amil kí ló fi ṣe wà á máàlì wọ́n bí ẹ̀rìn pa dúkìá rẹ̀ tó lónìí láyé min aina kìtàsábà gbogbo tó níláyé òfìrasọ ni o òfìjẹ ni o òfìkọ́lé ni o níbo ló ti sàájọ wà fíìmà àǹfàkọ̀wò níbo olówó ń tán bọ̀lọ́ náà sí. Si wa á jísìmìhì wọ́n béèrè ńpara rẹ̀ afọlára yìí tó o lè tàpá tasẹ̀ nígbà kan fíìmà àbúlà níbo ló lò ó gbó sí wọ́n bu ọlẹ́rì àwọn kẹtí wọ́n gbọ́dọ̀ sàsámì yẹn wọ́n sì gbọ́ sórí òdodo wọ́n sì rí òdodo ṣe wọ́n sì kú oríire wọ́n lo ìsẹ̀mí wọn pẹ̀lú pé ilé ayé yìí nǹkan kékeré títí báyìí téèyàn bá tètè lò ó nǹkan ti sèyàn nù. alhassan albasri rahimahullah ọmọ n sọ̀rọ̀ náà mithlu al-ayyam ọmọ nìyẹn láyé kọta sí àwọn ọjọ́ ayé náà ọmọ nìyẹn kọta sí àwọn ọjọ́ ayé bóò ni ó rì tóru bá ti ń bọ̀ ọ̀sán ọmọ kásẹ̀ lẹ́díẹ̀díẹ̀ bọ́sẹ̀ bá ti ń bọ̀ roma kásẹ̀lẹ̀ lẹ̀ ìdá dáàbà yawmun tọ́jọ́ kan bá ti ń lọ nú ọjọ́ ní ọmọ nàbí àdámà dáàbà báàdù apá kan ti ń lọ nú ara ẹ̀ náà nù. afọ́ndúró dín ní inna jadidaini idha mastawlaya ala jadidin adna yawlil bila jadidaini náà ní ọ̀sán òru tí wọ́n bá ti ń lọ lórí nǹkan tuntun kan wọ́n ń bọ́ àgbo ni ọmọ tuntun láti ṣèbí kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ mọ́ ilẹ̀ ń sú díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ wọn máa léyìn díẹ̀ díẹ̀ díẹ̀ ìfìdí lélẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìrakòrò díẹ̀ díẹ̀ díẹ̀ ìnàmọ̀ nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ ìrìn díẹ̀ díẹ̀ díẹ̀ ọdọọdọ díẹ̀ díẹ̀ díẹ̀ ó tún wálẹ̀ padà ìwálẹ̀ padà bọ̀ ìwálẹ̀ padà bọ̀ ìwálẹ̀ padà bọ̀ anabi sallallahu alaihi wasallam ń pàkíyèsí èmi àti ká lè lo àsìkò yẹn àsìkò àsìkò ọjọ́ orí ẹnì kọ̀ọ̀kan síbi tó dáa agaga ṣáájú kéèyàn tó wọ sixty jẹ́ àfihàn muslim bin ahmed oṣù ọlọ́run sọ̀rọ̀ sáà min hadith abi rọ́ìrọ̀ wípé ahadara allah azza wa jal ìlàmúrìlì allah subhanahu wa ta'ala ó ní òun ti ṣètò. mo ti wọ́ọ̀nà tó gbà rí àbáyọlọ́dún ọlọ́run ọba fún gbogbo ọmọnìyàn kọ̀ọ̀kan tó jẹ́ wípé àkọ́rọ̀hún àlọ́sọ̀rọ̀ ọlọ hátà àbàlágọ̀hún sì tí nà sánà ọba fi ó years lórí pọ̀ ìlú wa gbé ilé wọ́n ń lé owó nàìjíríà kan wọ́n ń lé ọrọ̀ ayé kọ̀tàdì òṣèlú ń tiẹ̀ businessman kíní kan kọ́ wàhálà ọ̀dọ́ gan bí ogun tá a kà lẹ́yìn ọ̀fẹ́ kéré mẹ́rin òun ọ̀dọ́ nínú ọ̀jẹ̀ ń darí wa tá lè sọ wípé àwọn ti kéré tá a sì mọ̀ pé tẹ́lẹ̀ ìbá àríbá wọn anábì sallallahu alaihi wasallam wọn ń pàkíyèsí àwọn kan wá gbà mú wọn rí i pé ọ̀rọ̀ ìdíbà àti èèlò tá a fi sórí rere a rí àwọn àkọọ́lẹ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ tí ó jẹ́ àfẹ́sìn bóò ní ṣe lọ́jọ́ orí wọn tí ẹ̀ dá tí ẹ̀ dáhùn àwa tí ń lo tí a bá ṣe bá padà àyè máa ń lò ó síbi tọ́lá táàsì fúnra rẹ̀ àtúwà ń padà ń fi ń ra ọmọ wa ní kíni o àfihàn lórí àwọn kan bẹnu wa nísìn lọ́wọ́ friday tá a máa rẹ̀ gbọ́dọ̀ dé báyìí wọ́n ti balẹ̀ sọ́dọ̀ bọ̀dá rẹ̀ kírísítẹ́nì ẹ̀rọ náà nígbà tó káwọn òṣòdì pọ̀ níbi ọtí lọ́lọ́ dénú ọmọ tó pinlẹ̀ jẹ́ wípé nébọ̀ rẹ̀ gan tẹ́lẹ̀ Pasuma ni máa fi kásùn bá ń tiẹ̀ tọ́ ń bẹ náà lórí eléyìí tọ́ ọ̀rọ̀ mọ́dá ṣùgbọ́n ká tó dé náà bóòlù àwọn bọ́ọ̀lù ń lè lò ó ní sábàbí dáadáa fáwọn náà ká fi lè rí ọ̀nà bí àwọn ẹni ṣe mú àsìkò ní. jẹ́mọ́ àbẹ́yìn yẹn sọ one million lọ́wọ́ ọgbà tílẹ̀ mọ́ ibi tílẹ̀ kù sí kó tó sùn yìí èyí lè rí ten million padà fún ten million sùmọ́tí yẹn bá sọ ìṣẹ́jú kan nù lọ láì nítumọ̀ ti rí mọ́. àwọn èèyàn káwọn àmọ́ tí ẹ̀pẹ́ kìí ṣe lórí ahọ́n ni a máa sọ ní tiẹ́ wọ́n gbọ́ yé tí ṣe kéke lára wọn ni àfáwọ́ ibnu sukayna rahimahullahu ta'ala bàbá fi kọ́ ìdálẹ́ fún gbogbo ọmọ tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ àsìkò gbàtà bẹ́ẹ̀ lẹ́yìn àṣùbà onímọ̀ àwọn akọ́yẹ́lẹ́kọ̀ọ́ oníbẹ̀ẹ́ni ẹ̀kọ́jọ́ lẹ́yìn zúrù ni oníbẹ̀ẹ́ni ṣùgbọ́n kankan mọ̀ fẹ́lẹ́dọ̀ yìí láti alá assalamu alaikum bọ́ọ̀dà àwọn mùsàlá tí n bá ti ń wọbi tí n ti kọ́ yín ẹ sá sàlámà sí ni èmi ọ̀dà yín lóhùn ẹ mọ́ bèrè ìyàwó ẹ̀rọ bèrè ọmọ lọ́wọ́ mi sàlámà ti kò bu ẹ̀nu ìrásìkò láre mórí sí lẹ́yìn assalamu alaikum láti ní masala ní sọ ìdájọ́ ẹ̀sìn ó ṣe kí ni o ó dé ibi abákẹ́wọ́dé ìlókùtẹ̀ ká máa ṣàlàyé rahimahullah alimam buhari olùkọ́kọ́ náà ń kéw àwọn náà láwọn tí wọ́n ní katabtul haditha inda miyati shaykhin kulluhum yaqulun innal imana qawlun wa amal wa innahu yazid wa yanqus àfa àtẹ́nìgá kọ́ àdìgírà dọ́wọ́ wọn wọ́n ju wọ́n bí ẹ̀pẹ́ ju náà lọ ṣùgbọ́n àfa ni ọgọ́rùn-ún àfa àgbààgbààgbààgbààfa àgbààfa àgbààfa ni mo pàdé kẹrẹ lọ́wọ́ báyìí alakuli hal ọ̀kan nínú àwọn àfa wọn tí àfa súnmẹ́jù tó sì jẹ́ wípé tí ẹ̀mọ́ mọ́mú muslim náà tọ́nà tó kéré lọ́dọ̀ rẹ̀ ó ní àfa àwọn tá à ń pè ní ubaidu ubaidu yìí ibnu ya'ish a rè mọ́ ọlọ́run lórílẹ̀ ni àwọn ilé ìgbọ́yé pé mélòó náà fẹ́ lò ń bẹ̀ ǹjẹ́ ìbá ti ṣe ń bẹ̀ òun náà díẹ̀ ń wá ń sọ fún àwọn akéwò rẹ̀ ìjọ kan wípé ẹ mọ̀ wọ́n balẹ̀ kó tòṣòṣò yóò gùn sọ gẹ́gẹ́ bí kan ju ọlọ́run lọ́kàn ìwà àtẹ̀pẹ́lẹ́mọ́ntẹ́ yẹn ṣe wọ́n ní kílẹ̀ rí àfà ó ní làkọ́dí àkọ́mtù sàlàáfíì náà sánàtàn ما أكلت بيدي بالليل وكانت أختي تلقمني وأنا أكتب mo ṣe máa ń sọ̀rọ̀ yìí mo ti lo thirty years kan nú ọjọ́ orí mi láyé tí n sísítà mi ìní máa ń nù mí lónìí kí n lè máa ráyè wo tí a lọ mo ka táìmù tí n fi máa jẹun sí ìrásìkò láre ọ̀rọ̀ wọn làwọn ń padà ń bá lónìí tàǹkà o a tún wá máa kàwé pé ìráyè chájì fóònù. Kini ni gọ́gù gan gọ́gù ti ẹ̀dá gan ráì tí wọ́n bá ní kí ni mọ́tàbọ̀ nǹkan ní pdf sáà kí ni àti àmọ́ ń bẹ lórí pdf sáà sì kini ni ń bẹ lórí fpd kí ni tó kàlùkù ṣe kí nu. àwọn sì ń ṣe ń dọ́nà lọ́hùn nítorí kí èmi àtẹ̀yìn náà ká lè mọ̀ wípé ń tọ́lọ́ ń fún ànábì lórí eré ká lè balẹ̀ àbá ìǹtọ́kẹ̀wé gbọ̀ngbọ̀n. tó jẹ́ ọ̀nà lọ́rùn oúnjọ́ mi tí wọ́n bá ti rí ọ̀nà àbáyọ lórí rẹ̀ ọ̀rọ̀ ọmọ òní ọ̀rọ̀ ọmọ òsì ní dàrú òní àwọn wà mọ̀yá wàhádà abu yusuf lè tìlímìdù abi hanifata rahimahullah rahmatan wasi'a ó tùwúfìyà ibùnú lè abu yusuf ni ọ̀kan nù lọ́jọ́ kan. ntọ́lọ́ mi wárí ńlẹ́ lọ́wọ́ ọjọ́ rẹ̀ kí la fẹ́ sí báyìí ó ní kọ̀pẹ́ tọmọsáláìsì kọmọsáláìsì bíi ẹ̀yìn júmọ̀ báyìí mo sì ní dárúsù lọ́dọ̀ àfàwọ̀ Abu Hanifa lẹ́yìn asiri ó ní fadàáwùtù jìrọ́ ni àwọn aládùúgbò tàṣájọ sákùn mú nǹkan báyìí mú ẹdẹkùn màá wà kan àwọn ọmọ yìí ẹ bá ń bì í sì lọ́ọ́ bá ń sin ọwọ́ àwọn ní sí òsì àbò ní a ó ní mahọ́fàtà tani min abi hanifata shay'un la tadhabu hasarati alayhi bá mi kí n má lọ mí sí ẹ̀kọ́ àfa wa ó jẹ́ pé ìbí pé mo mísì ẹ̀kọ́ ń ka tẹ́lẹ̀ mi mi láíláí tọ́mọ yìí máa ìmọ̀ye dára dára mi ti sọ́lẹ̀ tí èèyàn bá ti gbàgbọ́ lọ́n lórí ọ̀rọ̀ rẹ̀ yọ padà bí sẹ́ nùbí tó mọ̀ pé yọ padà yọ padà máa lọlẹ̀ díẹ̀ díẹ̀ sùmọ̀ ká pẹ́tẹ́lẹ̀ kan ni ìyìnlẹ̀ rẹ̀ yìí ọ̀ma ọmọ náà ń pèlè lérí mọ́ rẹ̀ di ṣùgbọ́n àsìkò ìtọ́bẹ̀ àwọn àfáà yìí àwọn yìí ni wọ́n wá ń rẹ ọmọ bí wọ́n ṣe rí àwọn náà alimọ́mù náwáwí gbogbo ara máa ń gbó kọ wọn àbáwọn náwáwí yà ó tiẹ̀ ti tó wa ní ní táàbí gbọ́ ó kọ rahmatan ni kí a fa ní ìkẹtọ́pọ̀ àwọn ọmọ kéwú tí wọ́n súnmọ́ àfa wọ́n oyè wa wípé àfa àwọn. kọ́dọ̀ sànàtẹ́yìn ìmọ̀ ọdún méjì kan rí nọ́ọ̀sẹ̀ mi rẹ̀ máa wà dọ́ àjàmbáwú alàlà àrùdìlì náà kò fi ẹ̀gbẹ́ lélẹ̀ báyìí kí wọ́n wá ní kí ni àfáàǹsì ń pọ́ sùn ni gbogbo rẹ̀ bóyá lórí ìjókòó yóò tún tají padà yóò máa kọ́ bomi yóò máa bọ́jú ẹ̀ńtọ́ kúté tí ń wo pé ń tọkọ ọ́lẹ̀ fún ẹ̀sìn tọkọ bí ìgbà tí eléyàn kan ojú ewé 40 kí wọ́n wá pin close to be 45 years lágbà tó ti dàgbà káyọ bá bí káyọ bí ọdún mẹ́wàá mbẹ káyọ 35 years o ọdún ọjọ́ tààrí mbẹ kéèyàn wá sọ pé ń fi ọjọ́ mbẹ tí ó tó pé ẹ tó tó bí wọ́rọ̀kọ̀ wọn ò gba ìtànjẹ pẹ̀lú àwọn tí wọ́n dọ̀tẹ̀ ẹ̀sìn táwa ń wọn bíi kíni o bíi ọ̀rẹ́ ẹ̀sìn. jẹ̀máà ọ sọ pé mo ní ọmọ tó ti lé ní ọdún mẹ́fà tí ọmọ fóònù tẹ̀ kọ́mọ ó sì mọ́mọ fóònù tẹ̀ lọ́mọ ọdún mẹ́fà torí pé ha wọ́n àwọn tó bá àwọn àfa àwọn yóò àlìmọ́nà àbùnà àhùn sí yàrá sọ̀hábà ìtàn gbèsè kíkàtà kọ̀ọ̀kan ọ̀nà àbá àwọn àfa àwọn tí wọ́n máa ń kún àmà wọn bí ìgbà tí èèyàn bá parí súrọ̀ kẹta pé fati àràparí báyìí o àbọ̀ bákọ̀rọ̀ báyìí o àgbàdì bákọ̀rọ̀ báyìí o bí ẹ ṣe máa mú kọ̀ọ̀kan nu wọ́n gbúra torí Abubakar àwọn kọlọ̀fà rọ̀ ṣìrí àlàáṣà àlùmọ̀ṣẹ̀rún nàbìlì jẹ́nà wọ́n gbé lórí àmẹ́wẹ̀ wa tí wọ́n bá tún ntẹ́ àwọn mẹ́rin tó ń bẹnu wọn náà tó tọ́ wọ́n mú àmẹ́ mẹ́fà yòókù wọ́n fi kún tí wọ́n bá kún mẹ́ta wọ́n bọ̀ sórí àwọn bàdàrí yón tí wọ́n bá kún mẹ́ta wọ́n bọ̀ sórí àwọn albert ridwan tí wọ́n kún mẹ́ta wọ́n àmọ́ mú àwọn tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan tó wá lórí ọ̀rọ̀ wọn tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà ní àwọn mọ̀hàjírún wọ́n mọ̀ kọ́ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí pé ibẹ̀ lọmọ ó ti yakin ìntọ́mọ lè gbọ́nù tí ò lè ṣiṣẹ́ jàmáà ọmọ ẹnìkọ̀ọ̀kan wọn bá wa dàgbà lẹ́nìí oúnjẹ kì í sọnù wípé ṣé ń sì jẹun ọmọ yìí sọmọ ó sì panlẹ́rìn báyìí sọmọ ó ní panlẹ́kún báyìí kí ni tí ó fà ó ń kálukú náà àmọ́ bí ọmọ àwọn ti ń kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọlídé ni ọmọ tún gbáyìí níbo ni ọmọ wọn ti lò ó ọ̀pọ̀lọpọ̀ òǹbí kò rí o mo rí skul kan bàbá àti ìyá wọn ọmọ gbé ọmọ wọn wá ń bọ̀ rí pé wọ́n bàjẹ́ ọmọ sí ẹnu ọ̀nà skul ní six thirty ó sì kọ́ níbi iṣẹ́ skul tó kọjú sí títì lọ́bẹ̀ẹ́kẹ́ àwọn èèyàn ọtí ẹ̀ márùn kí wọ́n mú ọmọ kí wọ́n mú ọmọ tí ètí ètí ìgbẹ̀nà èkó tuntun tí wọ́n gbé débẹ̀ ní ìsìn ọmọ tó bá ti wà ní primary school owó tó pa ẹ̀sìn ni ẹ̀yin mùsùlùmí náà lẹ́tọ̀ọ́ sanwó jẹ̀mọ́yà éèpọ̀ ààbò àti kọ́ ọmọ wa fatia torí mùsùlùmí tó pé tí bá ń yẹ ẹyẹ ọ̀rọ̀ ọ̀gbẹ́ gbóná gbogbo éèpọ̀ ààbò kí ni àǹfààní tó máa ṣe ń bẹ̀gẹ̀. ẹ̀yìn afẹ́ fi bẹ̀rẹ̀ ẹ̀fẹ́ bọ́ ti gbé ọmọ ní ọ̀wọ́ àníyàn máa fatia wàlọ́ọ̀yì wàlọ́ọ̀yì tí èèyàn bá jẹ́ òǹbíire ọdún mẹ́fà tí wọ́n sọ fún akẹ́kọ̀ọ́ mọ́tò wọ skul àìráyè mẹ́ẹ̀yìn òǹbí ńlọ́fà kọ́ mọ́ máa lọ skul ọmọ ọdún mẹ́ta. ìtọ́ yọ ọmọ gbogbo afọ́tà nǹkan ọ̀rọ̀ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ lọ hakùrà ń tà lórí ẹsẹ̀ ìyá rẹ̀ tí èyí tí wọ́n ọdún mẹ́jọ. ìlàhùn tọmọ ọ̀làhùn la pẹ̀lú àfaradà tọ́lọ̀ ń ti dá mọ́ ìyàlá ìyá nìkan ló ní ọmọ sọ́dọ̀ àwọn èèyàn ń fi fáìf ọrùn ni wọ́n ti mọ sáìsì àwọn ọmọ wọn fún nígbà ìyá ọmọ yìí yọ lọ paasi ọkọ ni ìdajì ní o ti wọṣẹ wọn sì ti ra yunifọọmù fún kọmọntì ọkọ ń jẹ kọmọntì ọmọ gan tó ó tún lè fi ti nébọ wọn kà pé ẹ dákọ bá ń wẹ pẹtẹ bá ti wọ ọmọ yẹn bá ń wẹ àwọn yòówù sì nírò rí ọ̀tọ̀ fún wa ya ayyuhal ladina amanu qu anfusakum wa ahlikum naro ó ní aṣọ

ìdán ilé èké wọn ti sí ilé èké wọn lẹ káàkiri ọ̀lídé lọ́mọ tó gbàyè ẹ méje wọn mọ máa mùsùlùmí lọ́mọ lẹ́kùlẹ́kù ládùúgbò àsìkò tá a tún bí àsìkò tí wọ́n mọ̀ fẹ́ ẹni gbà ọmọ ti ọtí ọtí lásìkò ó ti ríbi tí ó lọ ọ̀lídé rẹ̀ sí ntí ọlọ́mọ wò ní ẹ̀ka tí a fi ń ka sùkúù tẹ́ mọ̀ látàárọ̀ yóò máa bọ̀ nílé aago márùn-ún àbọ̀ ẹ̀yà àjọ fásitì ìtumọ̀ ọlọ́run kún ìmọ̀ ọlọ́run tẹ̀ fẹ́ tọ́ka rẹ̀ sí. sùkúù iná ìjọ ti wá báyìí wípé ọmọ yìí bọ́lọ̀ ń ṣe fún ní brento tó bá ti di aago mẹ́sàn-án báyìí yóò sùn kíláàsì ni ìrọ́ náà ni o ẹ bá sùn ẹ̀ sì jí yóò àdọ́gbọ́n bá wọn bí rẹ̀ pé ẹ̀jọ̀ ẹ má bínú táìmù lè máa ń jẹ́ ọmọ yìí náà wọ́n ní ah, tá a bá jí four thirty á jí òní five náà ah! ó ti pọ̀ ju kí ló máa ń ṣe ojú kan á sì mú lọ mọ́sálásí náà ah! ọmọ ilé ìdá kéré ti mú lọ mọ́sálásí náà wọ́n wà mọ́ fún ìmọ̀ràn ilé ayé tiẹ̀ ẹ̀yin ti bẹ́ẹ̀ ilé ayé ọmọ náà nù torí pé tẹ́ ilé ayé rẹ̀ náà nù gbogbo àwọn tí ah, àwọn ìgbà àwọn nídìí pé wọ́n darí ìlú wa yìí mélòó nù wọn mélòó nù wọn ilé ń lọ sukùl ọmọ ọdún mẹ́ta ìmí ìbẹ̀rẹ̀ sukùl ọmọ eighteen years ìmí ìgbélékàwé ni ìyìn tí ò lè rárá ìlẹ̀lẹ̀ yàn ìyìn tó wá jẹ́ pilẹ̀ tí ó mú yòó náà jẹ́ èèyàn olérí lò lọ síbi tọ́lọ̀ ọba ń fẹ́ ó ń kálukú dọ̀ yá rẹ̀ ara aláre àárírò. Ah, àti ẹ̀rí sí nǹkan gẹ́gẹ́ ọmọ nǹkan kùrán ní ẹ̀hẹ́ àti kí tó wà ní ṣé yóò fi gbóhùn sẹkítírìàtì ni wọ́n ní ah, ọmọ ìyàwó aṣọ ìwọ̀n Buhari àṣọyàn Buhari ṣé wọ́n ní ìdè lásọ̀rọ̀ mùsùlùmí ọ̀kọ́ ọmọ ìbèrè báwọn ẹ sì jẹ́ agbámú àwọn tí wọ́n mú wèwá ní tí wọ́n torí ẹ̀ pinlẹ̀ mú wá ni pé bóòlù èmi àti yóò sì ní kù sí mùsùlùmí gẹ́gẹ́ ni ṣùgbọ́n bàtà àti ipá wà díẹ̀ ndị àwọn ò ṣeébú méjì ni kúfúrè kúfúrè sẹ ìwéré ìsìláàmù rè dúró ńlé ṣùgbọ́n a pé ọlọ́run ti ti já ọmọ lè kàwé ní ìsìn tí ò ní di kékeré kọ́dà ọ̀pọ̀lọpọ̀ dáadáa mí ń jáde ní sùkú táàrí ilé kéwù mi kọ́ ìdàwọ́ ajẹ́ pé kéèyàn kó sì lọ lé kíw kọsọrọ máa àlìjẹnà ọwọnú ara wọn ṣùgbọ́n bíi tá à ń pariwo fún wa ni wípé Islam wa yìí àwọn ọmọ ìpẹ bí olójú méjì ni á lọ́nà wo mùsùlùmí yọọ mọ̀ ń pa Quran yọọ mọ̀ ń pa kíw yọọ ṣètò wa kọ̀ bíyẹ ṣùgbọ́n wọn ọ̀yàn bá ti mọ Yorùbá ká bó sì lọ́ra ìbára jọmọ seventy years ìsìn yóò lò lálàpé Jésù pé òun olùmọ̀sí pásítọ̀ lọ́nà bá ń nà nǹkan bẹ páyítọ̀ wa ní ti ń ṣe ìbò ní ìsìn oògùn olóòsì kan tọ́ka òun rọrùn ṣùgbọ́n títí wáyé a ti mọ̀ wípé a ní ìdílé ìfàyè a ní ìdílé ìfàyè kìámà àdìkìámà sì jayé lọ. tá a bá wo bọ́ńkálukú wá ṣe bàbára ntí ọjẹ́ ìgbésẹ̀ kejì tí o gbọdọ̀ jẹ́ ìgbésí àkọ́kọ́ kó fi dán bàbá kan àjọ ń sọ̀rọ̀ bóyá ó ti lọ́rọ́ ti ju oṣù kan sísìn lọ ó ní ah ó ní ẹ̀sìn wàá wo ìgbà kékeré òun òun sì fẹ́ kéwù ni àwọn ẹbí òun bá ṣàyàrí wípé nígbà tó ń bá kàwé tán ń pé kéwọ̀ lọ́ọ̀bì kankan ó ní bóun ò sì bá amádò nínú bàbá yìí wàá dáa pẹ́ bàbá ní ah mo sì fẹ́ ṣe dáadáa fún sàlámù tó àyè mọ́kẹ́rì ni bẹ́ẹ̀ bá sọ kí ní kan ní sè ọ̀rẹ́ mi ò fẹ́ àbùsí o ìtọ́lá àtàlẹ́ bá ti sọ pé káwọn fọwọ́ ti sọ ni òun ṣe lọ́nu ṣùgbọ́n tí wọ́n bá ti ádùn pé kílẹ̀ rí òun ó ní wọn ní àwọn ọmọ ìfọ̀n náà ni kò sábà pé dọ́sẹ̀ kárí takú lè hàl kí wá sọ nìkan báwọn báwọn báwọn báwọn báwọn jẹ̀máà ó ń kálukú wa káwu ẹ̀yìn ẹjẹ́ àkọ́kọ́ wọlé àwọn àfa wa lé ní káàkì káàkì káàkì káàkì káàkì káàkì káàkì káàkì mélòó ní rí bíi tíjọ́ mọ́ nǹkan mí làwọn yẹn ń ṣe kì bákan náà wọ́n jẹ́ àwọn ilé mùsùlùmí ìyá kan àjọ sọ̀rọ̀ ẹ̀mí àti ìmáàmù àdúgbò wa ń sọ̀rọ̀ náà ọba ní ah màmá ní ìdí àdúrà o màmá ń sìn ní ìyá lásàlátù ní olórí ìyá lásàlátù mọ́sálásí ọ̀dọ̀ wọn ọlọ́mọ rẹ̀ kanu rẹ̀ tí ó sì lọ ilé ọkọ kírísítẹ̀n gbogbo wọn fẹ́ mẹ́ta náà tó ti níyàwó kírísítẹ̀n yẹn ní. màmá yìí tí bá sì ń pe egun yẹn káàkiri àdúgbò ẹ wò pé abẹ́hàn ìlànà bíi kó sàtìkéètì àwọn obìnrin àdúgbò lè lọ fálíjẹ̀ náà ni ṣé n tàn ṣe sóyè wa. bákan náà ìmọ̀kọ́lá pọ̀ tá a lọ mọ́ sùn mọ́ tá a lọ mọ́ ọ̀rọ̀ pọ̀ mọ́ muskila ńlá pẹ̀lú. lórí ìkókún ẹ̀ lọ́wọ́ bíi jẹ́bẹ̀ta ìkọ̀sọ́mọ̀ ìlémà ojú à lọ́dọ̀ àǹtí rẹ̀ kérúbù ó ní lẹ́sìn kan bẹ̀ ládùúgbò wọn lẹ́sìn máa dáa pọ̀ o gbogbo tí sàǹwá kíni gbọ́dọ̀ pé àwọn àfà ó ti mọ pínísì pé ọ̀dà ò ẹjọ́ mọ wálé kéwù o ewu jama'a ìpín àsìkò lé fún àmà wa kìí ṣe nǹkan kékeré o gbogbo àwọn tí ó jèrè ọmọ wọn pán àsìkò lé lórí bí wọn ṣe rí àwọn ọmọ iná lóun fi sùn àtàlà ló fi ló ló ló fi pọ́n ṣe kùn gẹ́ ìdán à ń bí alọ́sọ̀tà ń jọ kan so rẹ̀ àtàwọn àti kọjọ kọ́mọ̀dé kí á jẹ̀bi lórí àwọn nǹkan tó fún wa kọ́mọ̀jì àjẹ̀bi lórí àwa kọ́mọ̀jì àjẹ̀bi lórí àwọn ẹbí wa ará wa àtàwọn ọmọ yìí náà kọjọ kó jẹ́ àpàdé rẹ̀ wọ́n wà rọ́ọ̀dùn àná lẹ́yìn tí ó rọ̀nù sí ẹnì kọ̀ọ̀kan wa. níparí anabi sallallahu alayhi wa kò fi nǹkan kan lẹ̀ báyìí tó jóríire wa tí o ti sọ fún wa kò sì fi nǹkan kẹ́lẹ̀ tí ó di abúrúkú wa ó sọ lọ́nà ní abúrúkú kan bẹ ọwọ́ àdójúkọ̀ lárúbáwá káwa náà lè pin ti aná bẹ kò sí inú ilé tí ó ní wọ́ kò sí kíni o inú ilé tí ó ní wọ́ ìntọ́jẹ́ olórí jù tó pé ọ̀pọ̀lọpọ̀ ní àlíyà láti kọ̀ǹtró rẹ̀ aburú àwọn àfa àpadà ń bá ní sáì lẹ́nu wípé lẹ́yìn títà sí kó wà yìí o tí ó jẹ́ wípé gbogbo ẹni tó bá sì ti súnmọ́ náà wọ́n mọ̀ pé ibi táwọn àfa sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ lórí òun náà ní íńtánẹ́ẹ̀tì. síbi ráìsì àtẹwà ẹyọ kan nínú yanni ọmọlókun kan. odidi ilé ìyàwó mbẹ́mbẹ́ ọmọ mbẹ́mbẹ́ baba mbẹ́mbẹ́ wọ́n sì dẹ́n tí wọ́n máa dára wọn ló mọ̀ nẹ́tíwọ́kì wọn fi máa sọ fáwọn pé sàwọn àlékún dáadé mo o bóònù tí ìwòrí fóònù kò ní máa ń ti kí wọn táwọn bá rí fóònù ọ̀pẹ̀lẹ́ o jẹ̀lẹ́ ìyàwó náà sọ pé bá bá tán oúnjẹ yìí wà ní kíchìn òjò afẹ́ lọ

àsìkò tó ń kálukú ń bà jẹ́ nídìí àwọn nǹkan kọ̀ọ̀kan yìí àásọ àwọn abala pé ọ̀n wá dáadáa wọ́n kọ̀kọ́kọ́ bọ̀ kó abú mẹ́wàá wá wájú kò tó kan dáadáa ọgọ́gùn pé òfẹ́ màtúmọ̀ òfẹ́ mọ ìyẹn tó kété pín sí kọ́kọ́ wo àyè omi tí wọ́n bọ̀ kó wá ìdí omi tí wọ́n bọ̀ kó wá kó tó máa wò jẹ̀mọ́ àwọn tọ́lọ́ ń sì pé kí wọ́n láàkàn láaka bí wọ́n ṣe lòsẹ̀mí wọn lára sọ díẹ̀ wọn. wọ́n bi àwòkáwa Muhammad no Hamad ibn Muslima nípa afáyín àgbà bàbá yìí kí ni tẹ́ ẹ̀ máa ń pa wọ́n ní à ó ní àwọn ti kékeré fún ẹ pé wọ́n máa sùn pé àfáyín sùn ó ní àwọn ọba àfáyín jọkàn pé kí ló tẹ̀ yìí sùn àfáyín wa ní à kéfà anam wà kọ́dí náà mẹ́tì ayúnú lè mùsùlùmí na tàwákùlá ní àlẹ́ náà mùsùlùmí ti sùn lọ́nú ilé tí ó ní pé bọ́rọ̀ ẹ̀sìn bá fẹ́ dàrú lójú mọ́ lọ́la àwọn táwọn ọ̀nà bí wọn tí wọ́n tí wọ́n bá náà ta tún sùn kí ni oríire ta ní o kí wọ́n bí mùsùlùmí lédè pé kí lọ bẹ́ẹ̀ ah, sí lọ́la ní àkùnzálẹ̀ nílẹ̀ tó bá a sọ báwọn <laughs> ọ̀la tó sọ rẹ̀ láti mọ̀ bá dọ̀la ni ẹni tí ò tún wá ríra ọwọ́ kan pa àṣẹ mi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń kú òun ilé ayé báyìí ó ti sùn lọ ṣùgbọ́n rìn bó ṣe kú òun kéde ó ń rìn ṣùgbọ́n ojú òun lọ́wọ́ tẹ èkó mbẹ alẹ́ sàtàrà kọjọ gbogbo ọgbà tí wọ́n bá bí wá ní owó kò tí à ń kólé alẹ́ yìí àti ìdẹ̀rẹ̀ méjì táwọn ẹbí sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á ah, dákun ṣàánú wa o nínú àwọn tí ó jòrí ire fún òní ojú àwa o ní ìgbà ní ìdẹ̀rẹ̀ ní kí n máa tẹ̀síwò mi náà nọ́ọ̀sì ọ̀pọ̀ èèyàn ní ṣèitọ́n ti fìdíra ìgbà o àṣehàtù àlàáfíà wàlfàrọ̀ àti ìrìáyè àìsànwọ̀lọ́wọ́ àti ìní àlàáfíà Allah subhanahu wa ta'ala ìdíra rẹ ni dákun jíárì lò síbi ìtẹ̀lé tiẹ̀ wàá gbà á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 فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا للأولين والآخرين قال الله سبحانه وتعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام ربنا سبحانه وتعالى هو خالق كل شيء خلق الزمن وقدر شأنه ورفع شأنه ورفع خطره قال الله سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فإن المساءلة يوم القيامة كان الزمن مناطها كيف لا جاء من حديث أبي برزة رضي الله تعالى عنه وأرضاه والحديث مخرج في الصحيح عند المسلمين وفي المسلم أحمد قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أمره فيما أفنى وعن علمه ما عمل به وعن ماله من أين اكتسب ومن أين وفيما أنفق وعن جسمه فيما أبلى وكان رسول الله صلى الله عليه وسلم حريصا على تبليغ هذه الدعوة لهذه الأمة حتى صر أحد الصحابة بأن صلى الله عليه وسلم ما ترك شيئا فيه خير لهذه الأمة إلا وقد بين وما ترك شيئا فيه شر لنا إلا وقد حذرنا عنه صلوات ربي وسلامه عليه وكان رسول الله صلى الله عليه وسلم يعلمنا أن أكبر شيء عند الإنسان وأعظم وأعلى وأفضل وقته فكل من استعمل وقته وزمنه في طاعة الله فهو مقبوط ومن استعمله في معصية الله فهو مقبون كيف لا جاء في الصحيح إن من بخاري وفي السنن أبي داود وفي السنن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 على منهج رسول الله صلى الله عليه وسلم لننجو وهم من عقاب الله ومن عذابه قال الله تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة الآية فالرسول صلوات ربي وسلام عليه كان يعلم أصحابه كيف يربون أولادهم على تربية إسلامية رائعة وكان صحابة رسول الله صلى الله عليه وسلم حريصين على تربية أولادهم لعل الله ينبتهم لهم نباتا حسنا وكذلك تربوا على أيدي الصحابة التابعون وتابعوهم كذلك بإحسان حتى رأينا كثيرا من أهل العلم كانوا لا يلعبون بأوقاتهم وأغلى شيء عندهم بل أغلى من الذهب أوقاتهم وهذا هو العلامة ابن السكينة رحمه الله رحمة واسعة وكان إذا دخل الحلقة أمر طلابه ألا يزيدوا عليه عند التحية في قولهم السلام عليكم بعد السلام عليكم مسألة فإنه يدخل مباشرة في صميم الدراسة أمة الإسلام ومن العلماء المتقنين الحفاظ الذين اهتموا بأوقاتهم وهم الأقلاء الأفذاذ منهم العلامة الإمام النووي رحمه الله رحمة واسعة فمن طلابه من سجل للشيخ سنتين لم يضع جنبه على الأرض للنوم وإنما نومه إما على كرسي وإما على مقعد حتى قضوا على هذه الحالة سنتين كاملتين رحمه الله رحمة واسعة أمة الإسلام ما ظنكم برجل توفي له ابن وكان عنده درس عند شيخ أبي حنيفة وهو أبو يوسف القاضي فوكل جيرانه بالتجهيز والتكفين ابنه فقال لما سئل هذا فقال قد وكلت جيراني وأقربائي بتجهيزه لئلا يفوتني من أبي حنيفة شيء لا تذهب حسرته من قلبي أبدا أمة الإسلام هكذا كانوا فصاروا سعداء هذه الأمة وهم حملة الأقلام وهم نقلة كلام رسول الله صلى الله عليه وسلم وهم يعيشون وهم موتى في قبورهم بما قد تركه لهذه الأمة من الخيرات والعلوم النافعة رحمهم الله رحمة واسعة أمة الإسلام واعلموا أن رسول الله صلى الله عليه وسلم دليلنا إلى دار السعادة دليلنا إلى الفوز في الدارين دليلنا إلى أن نفهم الله سبحانه وتعالى على مراد الله سبحانه وتعالى لذلك قسم أهل العلم النعم قسمين أصول وفروع فأصول هذه النعم من أصول هذه النعم الإيمان بالله ولن نتربى على هذا الإيمان إلا بفهمنا لسنة رسول الله صلى الله عليه وسلم وكذلك فروع هذه النعم لا نفهمها ولا نفقوها إلا باتباع هذا النبي الكريم ففروا إلى الله وفروا إلى ما تركه لكم رسوله صلى الله عليه وسلم وقد رزق بالوحيين ففي ما سعادة للجميع في الدنيا والآخرة نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمو المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر آداك أداء الدين اللهم دمر آداك أداء الدين الذين يقتلون أولياءك ويصدون عن سبيلك ويكذبون رسلك اللهم ربنا عليك بهم أجمعين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 اللهم ربنا صل وسلم وبارك على هذا الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا